وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنا إليه كنت جماد الأولى شكل لوا بابا نلوغن يوميجي فدو 1439 يا أكبر شكو بايه oṣù gregorian calendar oṣù èkejì february nulmẹjọ ìfọdọ 2018 karatuwa ní adukubo kì alikade ìkaratuwa e ojẹ́lẹ̀ aya owóẹ̀wọ̀ anyọ́ mẹ́bí aya owóẹ̀wọ̀ anyọ́ mẹ́fà ọmọ òun àyàdàbí tó kádùkú fíbù yóò ti ń أعوذ بالله من الشيطان الرجيم في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها يسبح له فيها بالغدو والآصال في بيوت أعموني ufanegide ìṣẹ̀parúká ẹ̀họ̀ àmúyín àmúyín yádá buyutin amunyi wọn ṣàmúyín kòndó aláhùn mọ́dàdú àn turufa'a turukuma ní kí dúnyà tẹ àbẹ̀kàkọ́ ọ̀dọ̀n kúmà dọ̀dọ̀n yà tẹ ma nígbọ́gbá in nígbọ́gbá ṣe àn turufa'a rẹ̀ àbẹ̀kàkí ní àn turufa'a wà yóò kọ́ra fi hasmuhu kuma adu ya kuma won sharia udun ki sojo ehun odun le kuma sharia ma che odudu ma che ane ngi yewa da biti bi haya gida ma dalan alga shi lugudume shi ni kalma ka kallika o yo ki lugudu e wa bo ajo ka sharia kalma len on shi kini ah aya gida eh qur'ani gaba ya kwaba kwanan gbogbo ba ta talamu ma can ga tini kelli ola ne ke lugbo masallaci bayani ya kpako lugbo ola masallaci iha ya gidan yali rabanale awa kaniji kolo nazari shi na encourage ya turuken ya bi tafsir eyi a tafsir jami'ul ahkam tafsir yi kurtobi in yagi tafsir yi kurtobi ẹni ọ̀kàràtú nánà ẹnkìdúlúgbò masalashi karatu nana nana ki lugo masalashi eli abanele ibn kathir ngoje ci kukili nana nana nana iki manegon ngoje kamola wa amọ́la kìlúgbọ́ mọ́sálásí a nìkẹ tí ọ̀làlẹ́pàá kó ṣakantolú ẹni tí fi bulugul maram ma ṣe di kìtà bukawa ibá bukawa kì akọ̀lá ojí almẹ́sájì masalasi. kì akọ̀lá ojí mọ́sálásí ọmọ ẹ̀lí ẹ̀hùn túpẹ̀kù máa ṣe èyí mọ́sálásí ẹ̀hùn máa túpẹ̀kù máa ṣe èyí mọ́sálásí ẹnẹ̀kì kọ́ mọ́sálásí ẹ̀hùn ṣọ́ ọ̀làdàkì á ní ẹnẹ́gì díyí tó masalasi ẹ̀hùn tù pẹ́kì á nẹ́ ọgbọ́dọ̀ àmukọ̀lá lẹ́pa kó ṣáká bálẹ̀mílẹ̀ kó apẹ́ ẹlẹ́tẹ́ fi subúlù salam sharhi bulugul maram ẹ̀lì bẹ̀yàní ẹ̀hùn kí ọ̀nà yín lẹ́ka lugbo àmì àmì masalasi ẹ̀lẹ́kùn tó tó dábàá nílẹ̀ àà instruction ka le dun wala ọjọ́ ti le wúru lẹ́rẹ̀ mọ́ ani ana ìgbàka ni ka tọ́ bẹ́ẹ̀ ani lẹ́ kpakú tsaka turuka ni ke anike si ni si kpakú nu ama wo gbọ̀n anike li bẹ́ẹ̀ ani lẹ́ kanya tsi kọ́ la kanya tsi ne zẹ̀rin kọ́ la anike tini tafsir bun kẹsir anike tini tafsir ekuru tọ́bi abakaki baabu yi ke masalasi ee subulu salam sharhi bulugul maram gbọ́ ọ̀làdà masalasi ọ̀làdà kò máa kọ́ ń wọnà ojú masalasi kọ́ hadith eyi bukhari pa muslim hadith fẹ́ yúlu ọ̀nwà anabi sallallahu alayhi wa sallam ayanihi man bana masjidan yabtaghi bihi wajha allah ẹni kì í masalasi kọ́ kì múdu tó di ọjọ́ òun yá masalasi bẹ̀rẹ̀ allahu lahu baitan fil janna allahu akunyin ẹni lẹ́yìn aljanna. amuna ya jaki kokiri nana ma kui masalaci tudo yo mako emda di ehe wehe ko yewa mi a masalaci amuna ako tudo yo gbo ama oyi leun iji tudo yo nu masalaci o yewa aluko ye ami de ka kanu masalaci ma aluko bo anu mo gide a masala ogo ka de na awon ko olope o awon ko le adanyo masalaci yo yamune yi mọ́ṣáláṣí yóò yà múnẹ̀ wọn àwọn ọkọ̀ lè wà á dà yìí ayé àkọ́ èmi ṣẹ́nkùnmẹ́ ló tọ́ àǹpa ẹgbà ojẹ́lẹ̀ mọ́ṣáláṣí kẹ́ẹ̀lì gbọ́dọ̀ dábẹ́ni àti mọ́ṣáláṣí mẹ́ta ìyá tó wíkà èyí nílẹ̀ ìyá sí ìlú ànùkùrú sí ní kí mọ́ṣáláṣí hùn ìbéèrè mọ́ṣáláṣí ba ma cikin yi da ba mahalaci amma cikin yi mahalaci bai gada yi ba yi mako da kuma shi aliyo ganin lejo na kwan mahalaci duda ba da mahalaci duda ba eh, opposite ne yan da ciki oka dere agbọdun gida gba kusa ka isi odo enyo nisi nga di ni kuma afi ni eye egwu lejo ba ne mahalaci ki domo ke nana isa alheri nisi masiba nisi yi ɛn kuma te ne fe o tsi masalasi yɛ ɔka ma te ne kuma ne he o ye ɛn du kia yɛ masalasi o muna nya wa derura kpaka o yɛ masalasi o muna wa to dɛ a masalasi nana alama kpaŋɔ de yɛ mɛmu do ka kagbɔ yi mɛ tso ka mɛ ɔda paas ɔgɛlɛ abi ɔda lɛ abi alo le silisili de ɔta mɛ etsɛnɛ mi de yɔyɔ yi mɛ bɛ etsɛnɛ mɛ ta lɛ yɔ yi ma mɛ sɛ skata kɛlima mɛ ŋɔ de yɛ to daba lɛ masalasi kɔ ee ikpe isɛn alheri do ɔdatsɛ do akɛnɛ na ne masalasi eji hun tabalki hadisi aisha radiyallahu ta'ala Ana anha jayatinihi amara rasulullahi sallallahu alaihi wa sallama bibina'i almasajidi fi duri wa an tunazzafa wa tutayyaba annabi akwai ana ne kinni masalasi anuku masalasi anuku kuma aka gade ma yani ma ne ba igbele to du in most cases amoto amomama igini ko ma ke le bo ma ti masalachi ona jiji ko ma ya cho yin eh, to do ma na masalachi e pero egbalen o ona jiji o ya ni bi ma lo ya cho yin eh. ene ke do ma ke kele tubi aboke am digini ya ru bi kuma o lelele egba zuri mele egba laser mele gobule ko ma jali it's not it's not possible ma ni kele to tra ba nele ni masalachi igini ko ma ko okoro ogo okuta ma ko ma ko ya ne

ma ha na yìí masalasi ẹ̀wọ̀n ètò nọ ẹ̀wọ̀n mi lè yọ ma ó hánà yìí masalasi àmá ma darura nìyí àdàrúra ìmìdìbò ìmìdì èyí masalasi ọmọlẹ́mẹ̀jọ ẹ̀wọ̀n mi sì ma yẹ́ nìyí ọgẹ́lẹ̀ tẹ̀ nkùmà kà ń ṣe bẹ̀rẹ̀ nìyí ṣe mẹjì mi abájọ kẹ̀ máa ha ama yon kile nyo ubo mune ya tuno eh lakini hi enogo ile yo abi deki ene liki ameogele ma matini masalashin eh, eh so en kuma yi ma nike du ma nike du nga ile bienin sen ko ne ye ma bajo ihe we mi kele ake ama ba kwa e masalashi ma gada yi uyi le me cha ba kwa me ti e masalashi me gada yi aga akito inoko ka okona na ka kuyi akuna alu na bi kɔ ɛmɛ gba ɛmɛ ɔmɔ ɛmɛ kpakpa so yi nene ti ɔkɔ wɔn kɛlɛ lɛ ki yie mi ma ɔnu kisi ka tɔna ŋu yame wɔn gi lɛ ide yɛ ŋkuma ma du sele hɔn one a ɛŋu ne yɛ masalasi ki ata tɔ itunu kpakutsaka yɔgi kiri yeka nyu yɔgi kiri yeka ka obi anu kpakutsaka ma ɛni ane deka kama do yewu kaki ni ɛyɛ yɛ ka yɛ ki ni lɛn takana yɛ neki kɔ ane kuma lɛ ɛhɛn tɔ ami ahadis kì á kọlà ló gbó ẹrùn kì máa túpẹ̀ kò máa ṣe masalasi ní ìdánmọ́ mẹ̀yà kẹrẹ̀bọ́ ẹgbàdó mẹ̀yà kìnẹ́zẹ̀ lẹ́rẹ̀ yẹlẹ̀ ohun dánmọ́ then abóyá àṣàríyá ọjọ́ èyí masalasi dá rìjálù رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة نعم وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما يخافون يوما تتقلب فيه القلوب والأبصار رجال أبيكم أقل ما قريبا لا تلهيهم تجارة أجاين يا أبو مايبان ولا بيون إتاكويلا إلا يا أبو مايبان ashe ka kini hi tijara mai bayun ashe na kwarin walama eh tijara caji bayun bai'un ashe takwila mashe mashe mashe na kwarin walama shan kuma ka kini hi trade trade ama kuma egbe ni e ma do trade ge eh hmm? trade aligala ama eh, ma do trade aligala ge ẹ̀mà adọ́ business tọ́ business business by trade yẹn yá ní òtòlè ẹ̀lẹ́kùn èmi abáyọ̀ business bá òun ní òtí trade lè business òun ní òtí trade lè tó dálẹ̀ ẹgbọ́n máa kì ní business news news e business eyi business omolenge wali ukado eh, mado insurance ku eyi business yi omolenge de ati foreign trade ati home trade ogbodo mu isi ho eyi business de yi kuma ado kakini hi uh, amado uh, stock exchange eyi business de so ngide business is a, is a nana ẹ̀lẹ́kọ́ tọ́ tó dáálẹ̀ ẹ̀lẹ́tẹ́fì ẹ̀lẹ́tẹ́fì àlítàfi magid kitabu wa ba ẹ̀ṣẹ́ kitabu tijaran bel kitabu albuyu takada yake akọla albuyu a máa já olójújójú ìjìyíyá ọ́ndà buyu lẹ́lẹ̀ ẹ̀yálí ajá ẹ̀ngọ́ kọlẹ̀ ajá ẹ̀ngọ́ rẹ̀ lẹ́ ajá ẹ̀ngọ́ ukpo lẹ́ àbákọ́ ẹ̀wọ̀la dúdé tó tọ́rabalẹ̀lẹ̀ máa ń hin àbílẹ̀ tìjára ìtàkìlà ìyá hanaman wàlá bẹ́ẹ̀ùn bẹ́ẹ̀ù yà sí business omọ́lẹ́gbọ̀n business dúró yìí ọ̀nà ìtẹ́ni alùkẹ́lẹ́kẹ́lẹ́kẹ́ jẹ́ kẹ́ ń mọ́ ìyá hanaman and zikiri láì bàrí ọjọ́ tẹ́ni ani sayyidina umar radiyallahu ta'ala anhu eh inojoka ki kidabawe haja akidabawe haja machini do o ma do ki kigbo taki alia alia mune eni oni ure isto ure yara ti masalashi eni oni ure yara ti masalashi yani allahu akbar rijalun la tulhihim tijara ولا بيع عن ذكر الله وإقام الصلاة nini amado yoge sare abigire ajinya itakwila itini jegi mo amengele du iha ni ma bo area ojo teni iha na ma bo ten so en kaya gida kan ware wa ita zakat iya hana ma bi zakai duten hana ma bi zakai duten ma ki zikirillahi abajoyi

ede ka ebiski gbogbo ugbo anyị makaranta ya kọchọ katụta ya kọchọ katụta ịnị makaranta edu ya anyị akọchị alụkụma karabụ inye akọchị akụma akị hadisi inye anyị kụwazi malam ya ce abin ibo gala gbogbo yi makaranta to malamin mu da ke ji kawai e mu ali ẹwọ hana wi amẹwi tijara wa bai'un abuna alikuna jẹ kuna gbọ abuna alikuna ni ke nẹngu duniya to iyohun hana bariya ọjọ tẹ e ẹwọ kí akarẹbọ akama anyi makaranta ya kọsọ katun kama lutuki waazi kanya gbi waazi kọlọjọ yẹyẹ kẹwọn gẹlẹ kí wọn bọ ànumana. because mesiba agboji eh mesiba kwapochaka eh ohun domo ko da yake daga ma amimali ma ainihi wekwe ma niile wen mesiba iwe tetogba because eneke mọda imọda kwabe ohun akanyi ma punish mu double ni ma mọ punishment ya ụka tudaba ne le tude le ebole ne tude ya koko che ma malami malami malami huliyatu talib al-ilmi bukar abu zaid ya ka yakinihi fa in kunta la tadri fa tilka musibatun fa in kunta tadri fa al-musibatu a'zam albani rahimahullah ya litafin madara kini kiyamu ramadan litafi ki akola oji owo udu pa chemu ikilitafi le oji ya kiredi ni malimi kuma ado akinihi doktor aliyu as-sabuni malimi ki tafsiri qur'ani kuma ado akini safwatu tafasiri to malimi le o ya kiredi ya o kai malimi le ni fa in kunta la tadri فتلك مصيبة وإن كنت تدري فالمصيبة أعظم

bọ̀wọ̀tẹ́ bìzẹ̀kátẹ́ ìyàn ọjọ́ àkábí lẹ́bà fún na yóò mọ̀ màṣá dé jíjì tó ọjọ́ kàkì anyá wọn tẹ̀tẹ̀kọ́ lẹ́bù fíhìl ọjọ́ lẹ́ àmẹ́dọ̀ amúrídà pàkúṣáká wọ́n àbùsọ̀ àmẹ́hẹ́jú máa ń múrídà gẹ̀ náà. ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم

aljana kuma an ya duce ilayi ishe ta bangan mai ta ce turala ya jinihi liye jaziya humullahu ahsana ma amilu yani ya du rome nguma rome ki togba kinyo tule pakuchaka to koloma kuma shile wa yazidahum ya ngo butoma min fadlihi ku ha tule unko ne ki mano meni wallahu yarzuqu man yasha allah ada riziki ngene ki ro eh man yasha ngene ki rejibe gairi hisab ki mano meni taka luguru to ya ka dogwa ba kalma ka aya ya ka ce luguru ko ayi a won shi reverse da to jin to den aya le kwa ne pai rijalu abukele ashe ka ki abubule amadi amadi ibu kuma tukba kuma shogen en ka ya dini ka wa lo a a isha ba len bel abubule onugunugo ma tukwe kuma cho abubule nugo ma tukba kuma cho to jengu kuma cho ha mace ne ke wi masalaci wace wata rubule mace ne ke wi masalaci wace ṣe kuma yi masalaci kuma ahọ ṣe iṣẹ́ rojo ọjọ́ òyìnṣẹ́ <laughs> mata ń tọ́ abalẹ̀ ìdẹ́jọ́sí annabi sallallahu alaihi wasallama ishe jẹ́ wọn ma ikami a hadisi na na unu bile ọwọnwe ike eji ehu onwunyeonwe ntụle yi salatu nisa fi buyuti hin afdal gbobule ọwọma ike eji ehu onwunye ntụle yi amma hadisin a sha karabo a sha biwazin kamar nan yi sha kanwa eh khairu masajidin nisa qara buyutihinna eji ehu yi gbobule hatta ma hadisi ka kini eju enyu bi mu ba o ki won ti se o mo won ti to ìyìn ọgbátá allah akbar tó dábánilẹ́ bá kìnnìkì lọ́la édùhù onóbìlẹ̀ édùhù wọn kó máa lé kí ìlú onóbìlẹ̀ lé ọdọ́dá kìtẹ́jọ́ náà lè tó dìmẹ̀ sí bá kìdéhùn ńlá níbi kàkí ìwé ọgbà àmà àmà turabanele sheria imdugbo wọn ló bilẹba idu ṣaaji gbogbo tabali ṣẹun kunu bilẹ kinikili bọda sheria alkọda tini iri masalasi kì á họ ṣe ìṣẹ̀bẹ̀nà ṣe mú imudamudunu bilẹ ṣiṣẹ́ ọdẹ ohun ìṣe gbọ́ọ̀lọ̀ ọ̀wọ́ba kọjọ́ ṣe ile hikima kebili ma ma nika ika bọ́jọ́ kí a ṣe kọ́ṣọ́ wọ̀nyọ̀nyọ̀ bá inú bìlá bá lẹ́kì ṣe yìí o ṣe àgbọ̀n dunu bìlẹ̀ ká bó kẹlẹ́ alí ọmọ ago nígbà méjì ẹ̀ta inú bìlá ọgẹ́lẹ̀ kí ṣe ọ̀yẹ́ yìí o nígbà dunu bìlẹ̀ ọ̀bọ̀ ọkọ̀ kà ní ẹyọ yẹ wà mí kọ́nu bìlá gbá kí a ṣe ọmọdọ́ mẹ́wàá kí a ṣe ọmọdọ́ mẹ́wàá èjì kí a ṣe ọmọdọ́ mẹ́wàá gbogbo alótọ́ ọdọ́ ogún kì má ṣòlẹ̀ tá fi àdínì ẹ̀họ́ kà pa tèyí nìní níbi lọ́mọ́nú yẹn ima ce tok machine ki ko ce am ye gini ma ka di me e eh, bi e yoye machine ce on kayin no ble ma kini on so de ili mi wu o ye mi ma nga yo yo no ble du ki o mo abanele ya ce je amma no ble ma mo ganelen ya bukata kuma duhu manya malu take ce wa masalaci ubo kolma ma ta wa ma ki a guide ma kuma a kebili ma ne ke dumo wa kwadiyani ya manike cewa ma ya ji ko turu jile bo bula ma cewa wani ba ma ta ce ji kunu jile ma aka jika a challenge apa apa o yamika o owe suka kele wudu yi o ya challenge aka se lẹsẹ o ya ta o ya lé ọ ya lé bo bula masalasi taki ko eju ah ayin kama tẹ wa bubulẹ n'odu kama ayin masalasi ni sini kóòtù àmì hadisi àmà hadisi kà jálè yìí sini tsoli alikanibi kà kéde hu yìí bi this and that kakọ yẹyẹ ẹnẹgẹ anya kọlà ń yẹ àwọn ọmọdé àwọn ọmọdé mọ́àlìmí ònyà tẹ nínú yìí mọ́àlìmí àti ní dòhìn àti tọ̀ oṣooṣi akọ ẹ̀ka ọgẹlẹ̀ yẹn dẹ kó dẹ̀ yẹ kéde hadisi kà ẹ̀ṣẹ̀ dọ́mọ bukhari gbàá muslim gbàá annabi sallallahu alaihi wasallam akini la tamna'u ima allahi e masajid allah annabi ka kini ama do jo no ble maka kuma aluti masalaci nyo yo me ki hana manifa shi ama ya ma cha tini izini ama tini yi masalaci na wala shin ama ko na based on this hadith wallahi ko jimin hadith e fere if riwaya ahmad wa abu dawud ma yanhi wal yakhrujna wa hunna tafilat bóbulẹ̀ máa dùn àti masalasi lẹ́ẹ̀ máa kí nù kó dùn ọ̀la nígbà níbi salasi lamẹ́ ní inú bilẹ̀ dùn kì kì àyàwó masalasi ikí ní òtúlalẹ́ abẹ́kẹ́hùn kó dùn ọ̀la nù. alikun to aisha radiyallahu ta'ala anha yenihi en ka bóbulẹ̀ yà cẹ gbazamẹ́ ní màkẹ́dẹ́ yìí bá anibi ẹ̀ máa dìlẹ̀ kẹ́ ali ọ̀nà àti bóbulẹ̀ bọ̀ àgọ́tí masalasi lè bẹ́ máa mẹ́lẹ́ hànà. to ana ka bobula ana ma goyi masalaci wana ma kuyi koyi masalaci ke yi ma gwata yi masalaci yila inyo mana ka ma kuma na do na mo bene ne dukiya yi masalaci iki dress al sharia tene en kuma tene dom e ma ne ke dress al sharia tene ni e so yi ho e. na'am to to da ariya ka aduman ko ubi omoire allah yani o ngaduro me ngamele ukolom yiki nyotule ko kolok ma ci ya da butoma ya da riziki ngana gireju bi ghairi hisab na'am والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن يحسبه الظمآن ماء حتى حتى إذا جاءه لم يجده شيئا نعم لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع والله سريع الحساب والذين كفروا امدا لبكم اتكافري الله يجوا امنين يشما يا مكافري هذول ini amalu kolon ma kuma ce ka sarabin idan bane ka sarab umi moji en kuma do sarab al gala muna ce ne ke juye muta ka ne ke moji muta ke imodu muta ke hodomi en kuma do ake sarab ma yin cika kini a edi edo na jiji ijo na ubu kane te gba ko ko lima den kemal ya mi gbele amolin se on kere ke guto na iji gbogbo ẹ̀nà alẹ́ ń kàdábẹ́ nà kàkí ní Eh, umi gbàgbọ́ mọ́ sẹ́nkà òlèlè ọmọ ẹlẹ́gàkó lè lórí ọmọ sẹ́nkà tójì kòrótà kẹ̀nàlù lẹ̀ ẹgọ̀ nà jíjì gbóka ànẹ̀tẹ́ gbà ẹgọ̀ nà jíjì ẹlẹ́kọ yálà àdànà nẹ̀ gbóka kẹ̀nàlù dábẹ́ nẹ̀ kàkí ni omi dọ́mọ ọgbọ́lẹ́ ẹ̀ àlẹ́ ọmọ ẹlòmí ọmọ lẹ́nu ọgbọ́lẹ́ gbókẹ́ ẹnkẹ́ àdànù dànà nẹ̀ dábẹ́ nẹ̀ kàkí ni omi dọ́mọ lẹ̀ ọmọ àdọ́kì sàrà ọmọ ọdún àlẹ́gàlà ẹnẹ́gẹ̀mọ́ kí dọ́mi kóhùn amadu alẹ́ nẹ̀ miraj ko aligalaha so, algidere ayan kuma ado sarab ma amda modun algala biki atin sarabu ki dubo kuma ado ka kini ki atin ama ado kini ki atin da ki atin e tafsir kutubi mainihi onshi ana ugbo kìkà lágbàá olídùmáden gbogbo àdúrà kí ni kì á ti ndẹ àmọ́kùnmọ̀ ní tafsir miyasarku ẹ̀hùn e maka mọ́lẹ̀ tòdúmọ̀ ẹni ibùn kẹsìrì ẹni ẹ̀hùn e mọ́ àdọ́ kì á ti al'adul mustawi al-mutasi al-mumbasata ana kìtẹ́gbàdàkàá kìmáà inúwó nà tẹ̀gùn ẹ́ inúwó nà tẹ̀gùn kì àtẹ́gbà kìmáà ya ya dúkìá yà ya ìjọ nìyí tánà ọ̀gẹ́nà lẹ́mọ̀ àdúrà kìlẹ̀ kì ati. alaikum tó wallahu ta'ala alam tó tó dáálẹ̀ ọjọ́ àkíní kọ́lọ̀ àmà káàkiri dábẹ́nẹ̀ kàkíní mirage kidu oja ne ana ogbe kide gbaa ana ogbo kite kite kpewu kise jiji kise nabe ya sabuhu zoman kake elene kise zoman ene mado zoman ene kaluba akpo uh, eh, arab shaki akisha kare en du condition ki ade kpone condition ame hali one arab shaduwa ala wazani ala ala wazni fa'ala fa'ala omole ani zam'an ene kaluba akpode ma ki jaw'an ene ki bi akpode ma ki godban ene ki yawe do de godban asifan ene ki yawe do de farhan ene ke don che bode enwe to

taki akẹrẹbọ ọlùgbònùgbò ọjọ ọrụ ugbòkè wálẹ ìkẹ alọla ń wíwá taki ilé ọjọ ọmọlẹ ọfà wìsáàbà rọmẹ alẹyé kìtú pẹngóhùn ojú kọlọ bìbí wọlé takọ ọjọ ẹ gbọdọmọ ọmọlẹ allahu sari olè hisaab allahu من فوقه يغشاه موج من فوقه موج من فوقه سحاب أشبي ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور والذين كفروا أو كظلمات أبقاكينه شنكو يويكا كي إمدن كما يكابر ميجون ثم يكاد أدوان شام يومون ومكابر أبقاكينه كظلمات كل كافر با إذا بنكاكينه أمين سوبيا با في بحر echubi egide ha ji n'ojiyi aji eki ọga na ugbo kekete nwude ki ma mere ọnụ ka arụhụ be idu ọga na ọga na ọga na ugbo komi nwude imere ọnụ alhamik aji ki betumache nnehu hione aji ma nnehu hione ka ụda ga-ehu ega bi ya

abita abe ne kenga yuna abe kenga ya chika ile eje eje ga ba mu mane mamda ba ti hu manya ya chichi male do halale oge chunu yi bi ma de huen ha ha ya ga bi metoro do ma ye mu eru ele me ajile tete kamu ne miyoyo bia ne amune hine kiyaye ya shogi ma ya cho mole ma oye chige ma onu nu yunge ga do yi tunu yo nu yo ma ka de nu ene ki mo go ga do ne enele ihe nye ọmụ abịghị egwụmachi n'oge ama ma ọgwụ ka ya do nere elechicha ma ya kụ tụgbọnụ ọma na onugbo lite ọgwụ eleba ya do ya do ajikiche nehu ajikide egi betụmache nehu yi yegushahu mọwujun taki mọwuju taki kpa abụma enwe mmadụ mọwuju taa hmm. en ki cita ko karatu kinyoko ne ki ko shede de ka ka turu ke do kwa lu ki che fede eh e ka e ki do mi gugire eh so e ma mi juda mi haref yo karatu ka turu ke wa gba ba ojun che amani

ega ba ji medo hulu ko akwane kwane wululululu ila aka dubo kan wanda da yani e kwane aji ki akwane ta te wululululu ta kida bi ngobo ne le ba umado aki ni mawju ni abi gala do ohun so wi ye ti adoju wa be ne ko se ya doju aja bo se ha hm

surati hudu ko ọmọ ojú àtúrùka anibinu náà kọlà ń mọ ìyá bu ní yàrá kan ma'ana wàlá ta kuma alkafirin kọlà sa'awi ila jabalin ya sumu ni min alma kọlà la asuma yawma min amrila illa man rahim wa hala bainahuma almawju uluka kuma na ce ba take gabi ekwa na aji ki akwa na ba ya moye magba ekwa na aji ga akwa na eyi ekwa ole ya mu ma gba ya ta na gide e nka ka gide ba ini ki ya ta ga ungun gwa le ke mu bo kuma anyi ti beach lagos eni ki da o eni da e tan de ole ele tan ma mi ni nedo hulwa gwa ole li e da ga ji wo e gwa mu do mi a abẹ mọ akpẹdọ wolo ẹka bí wọn dàbí dẹ eboke ya nẹ eke bóyá kala ma ojú nǹkan báyìí nìyí e wàlà lẹnẹ ewu ẹ dẹmu àti ma ẹtẹ fẹ ọlẹsìn ẹ má tu abudu ni fàkì kala àti ẹmọ ẹwọn kẹlẹ yẹn yọ ẹlẹ àkókò adé dùkú bi owó má kẹ́ ama oku le kpala gị ma na ndị mmadụ abịa achọ gaa na tiri na-ele alale ga eke, alale ya wele dị ma mi ma ọkati le ma ọkati le okwu na ọtẹ bi e e hmm, e na ewu ma ẹni ẹdọn ẹtọ ma wu ma na maujun maujun owu e, e, ekwa na aji ekwa na aji gidai yagshahu maujun ya moji onugunugu aji aji jite ŋɔnɔ yi take ekwa na aji ŋɔkwa aboji ma ekwa na gidai aji ki ŋɔkwa na wuwa tɛyi min fɔ kehe maujun taki egabɔ omuna ŋɔ na tɛyi lɛ o ka wu daa kpokpa

tsenko yɔ ɛŋ gome do ɔmo ɛnyɛ ayi ni fɛnɛ da agini hi ɛ e, ɛkɔ e, e anɛ ŋuka ɛkɔ anɛ keji dzo kiri ya keji bi ŋɔ nɛtsu bi ŋɔ kiri ete manyi omu nɛtsu ŋɔ bi kiri ete manyi onugonu ka adzi kibɛ tuma na ewu bi na newu tɔga nɛ ŋɔnɔ kɔga nɛ owu ka ya tɛ mɛtsu bi omu na ŋɔ da tɛ o mɛtsu bi da manyi ɛlɛtsu bi min Obi sahabun ubi etubi egire ba etubi ya akpa wọn da tẹ ojihun etubi ya akpa wọn da tẹ ojihun To dá akpa kọ léhun òun na etubi ehun da etubi ya akpa wọn da tẹ ojihun tó dá balẹ̀ lẹ dúlù máa to bàdú ha òkà bàdú o àmọ́ etubi gire òkà òun ló yẹ kéjì àmọ́ etubi ọwọ́ àmọ́ lójú ọlọ́mọ abájọ rẹ̀. ọjọ́ ní ọgẹ́nẹ lẹ́nu ẹ̀dọ̀ afiri dẹ̀ ṣáàjì wọn bí a ti rí tọ study of ajì ìgbà ṣe dẹ́yìn àkáàkiri alùkẹ̀dọ̀ ń dẹ́ parukọ́ lọ́hùn dẹ́ wọn já describe ẹ̀mí rẹ̀ ẹ̀kejì ẹ̀kejì yìí ẹnẹ kìdé ìdá àkàràjà fìtí mọ́ yàtẹ̀ ede ya jọmọ take mọ eme yàtẹ lẹm nu yẹ tubi kẹdọga lẹ ajọ mọlẹ ẹ mọ ọdún yàtẹ bá lẹm yẹ kẹdẹ yàrá ha we ŋọ ti kẹ ŋọ lọwọ yẹ bá ẹni kẹ ŋọ lé na yẹ ni iná lóka náà tubi lè ké bìtí adọ ọyàn tẹ ke máa lé ọ yẹ tsakasi yẹ yẹ bìtí dá ìmọ tsakasi tso ọga ní ọga náà jí ni tóra bá lẹ ọga náà àmì bíríìjì kẹ ti ohun ma nya kẹun tìyàn ní gbókí kẹtẹ ha ji ma ló ha ma nya kẹun tìyàn na àmì ma kọnẹtì ma do àtàtẹ ma ló ha jí lẹ sọkọ kà ma wá yá wá yí ma ṣe ní o ìnà scientific instrument kò ma nẹtẹ yẹ kò ma ṣe kò ma nẹyìn ha jí ma ma ha jí kò mi ma de omi má apanyọmọ ìjú shine fanyo juwe ino gibo kuma deju ko mi manyo juma na ije ne kuma du jingo kuma du mini oxygen ni se awele ma lete aji o pisa ka tojo meta ma se omo ko ma ka du jidu on e o du suman ya se no le da kuma ne kuma ma wa ju kuma yon de pia ka be na ko abene aluko tile jade de ogala ngele de o e ma ma kutu ahe ma na fe ahilihili idoma hari hilihili to e haji lo tame ni le ma ne we haji kolo duk ma tinu ma ti ma si ma ni ni ma ma survive da ko ke ya de ya o gu ma ma de jule ya gane several kilometers ahead of them jong ma de haji to ba ma ke ti ma lin ma me ju kure haji o ge ne gere ma li o ga ku mi bu go to gi mi ri to gi ma li

enedu du kallahu ma du fanne wuge ni ba o ma ni ba ko ma lo wuge lu ene ke fanne esa ka chi e ma e e ba ma karatu ke alali

ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات نعم كل قد علم صلاته وتسبيحه نعم. والله عليم بما يفعلون alam tara ayatan an allah ka kini hundu allah yusabbihu lahu man fis samawati wal ardi an duki du yale ko anna ma du do jofe o payru amewe so fat kuma nikada nawu egba kuma nikada kuma nawu le egba lati so fat egba kuma nikada awu le egba ma won de ibo kuma na do jofe ko kullu no boda lo ngire yi qad alima salatahu ma shimmalu kuma ma ma salat ma shimma wa tasbiha alukuma adodo ojo fe ma se ma ene ene ma se se miun ene du ma ene ene se malu ki a ti wule qad arshadahu allah ila tariqati wa maslakahu fi ibadati allah alukamu li a se ma ojom dunguma alkamela se ma ojom dunguma akamenguma ma mumina se ma ojom dunguma والله عليم بما يفعلون كما في الصلاة صلاة كل قد علم صلاته أنا إنما لك صلاته ما أنا صلاته gabal kama kwa kushaka cha adwa adwa ishide ikwadojo eba eda ikwadojo kichudi nyolele abe akikwadojo ehidu jengojo na mada salat re aliko aligala un aka kini owo yi hmm ojo chemdu nguma kuma aya ha والله عليم بما يفعلون الله شيء ما قالوا لكم شيء ولله ملك السماوات والأرض أو فوجالك وفاني أجوني وإلى الله المصير أبا الله نودارا بتو ألم تر أن الله يزجي سحابا ثم يؤلف بينه ثم ثم يجعله ركاما نعم ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله وينزل وينزل من السماء من جبال فيها من برد فيصيب به من يشاء ويصرفه عن من يشاء يكاد سنا بركه يكاد سنا بركه يذهب بالأبصار الله تبارك وتعالى أيديها ألن ألم ترى ألم أن الله كون الله بار use sahaba ụmụaka kakpa eke ndo allah ụmụaka kakpa eke in use sahaba i kakpa iko eke akpa tura kpa ordinarily ishalu le ite ite olam kwem alikite kwem le ya isi ni ko eke ya ije nwa chere kwen aka tenge iji túnmà yóò alifu bẹ̀yìnàhù tákì máa gbàdé apá méjì máa ká uh, now it is now going to form what we call omnibus cloud cloud ilẹ̀ kùmà dọ́ omnibus cloud ìṣẹ́ kí ilẹ̀ form automatically omi àpè hùn wá ni ṣẹ́un kì méjèèjì máa gẹ̀dẹ́ yìí alif bẹ̀yìnàhù kì méjèèjì apá gẹ̀dẹ́ yìí kì mú máa tuma ya ja aluhu rukama taki jenga ma kwagire ma muda tewu no lama en kuma do akini rukama mutarakiman de en du ukan ukanu bi keji imama kwagire ko tewu no yo lama fatara al ma oyo jenga ma kpaade imma ko dama yolama mamuda tegunu yolama omisini lehunwane wa yunazzilu min as-sama'i min jibalin fiha min bardin yani onwango du rogwige ko jali yunazzilu min as-sama'i yadu rogu ko jali min jibalin kwe huwo fiha min bardin ehuwo gidai bayo jali gidai ẹ̀bọ́ṣẹ̀ déhùn ẹ̀hùn má kọ̀lá ní ìrìn báyìí ni <clears throat> ah, uwe kò má kọ̀lá ń gidẹ́ ìṣàmù uwe kì yóò yá ní àìrí rẹ̀ ní amẹ́nu uwe mi ohun gbọ̀wọ́ dàtẹ̀ tó dálẹ̀ ibùdó kẹsì rí ẹni amímọ̀ fasirun báyìí ni mí anna anna fi samai jibala barad cɛn kɛ le to jali ba ise na mu wo ɛbɔ ba gom gum gom gom gi jɔmɔ wo le tu wo yɛ ɛbɔ ɛbɔ la barad cɛ bɔ la dɛ wo yɛ ɛbɔ wo yɛ kɛ ari dɔdɔ ɛbɔ wo gɛnɛ lɛ cɛ kɔ yo jali aliku tɔ i bɛ bɔ yɛ ni hin aa akpa kì á tẹ̀wù ló yọ kpe ame mufassiru kibul kasir do abe boga kini akpa ki ategunu yola mai akpa le un ma do ka kuwo etegunu yola ma le ma do ka kuwo ngojo min as-sama'i ojo ya mduro gume ko jale min jibalin kwe hamuwe fiha amuwe ho jale le mo mole ngojo wa min abola enwe bola le so wọ́n yọ àmú mi lórọ̀ gbogbo owó èdòdó jálẹ̀ lẹ́ omi gidá yìí kọ yá lórọ̀ gbogbo jálẹ̀ ìtìlẹ̀ ipa kó ṣáká òun yà á ń fọyì síbò bí hì ìyá jẹ́hùn pẹ́hùn kípò síbò kà mẹ̀yìn ṣá àbẹ́kẹ̀rọ ń ejú àbókẹ̀rọ ejú ìyá jẹ́hùn pẹ́hùn kípò tó pé omi lọ bàbó má ìnẹ̀gbà ọ̀gẹ́ni ní nàìjíríà kí yá sí nàìjíríà ipa kúṣá káyà lọ ní ọjọ́ kàkú lagos dá wà ní gala jẹ́ omi náà lọ àjí páàkì òdúdú omi tí ní lọ ní alga igárèjì pa kúṣá ká áwùgárèjì pa àdéyọ́nà wà ní gárèjì mọ́tò tàkìtì kó adáwọ̀ dáwùgárèjì yìí àdéhùn omi tí ní lọ ní ayọ́ aji paki jo mo mi jam ne ma do ma to mo to piu o ti che hele amu ne ra ra ra go ma tan pa mo to mo ako tak mo to ki won ko e ba mi da bisan o mi la de hu gbogbo gbogbo taka wan pa mi ba o mi tan ko ni alo gbogbo ka na le wuru dai ba mi ma mi la na de hu ne gala ni ọmọ mọ̀mílẹ́ àti àkí ìṣì nigeria kaba dé àyà lọ ẹkọl tó gbé máa mi ta lọ ẹkọl tó gbé máa mi ta lọ yàní gbàgídọ́mọ ìlọ àǹpa ebéèkì kó àǹpa àmà àṣàmì olùkọ́ àwọn èmi náà mi ta àǹpa lọ ebéèkì yé yé gbónúgbónúgbò àmọ́ àmàkùn mi rí ta àǹpa lọ dáná àjẹjẹ mi mi ọjẹ́ lẹ́wọ́ mi lọ ìlọ àti àti ojúbílẹ̀ ìdànù ịlọ ka dị. dó iṣẹ́ ọmọ ìlọ̀kadé àbókùnmọ̀ àánú màṣínì ma ma omi àṣà lè bímọ́

febụwarị gbado omenekilọ ọlọlọ yi ọla odomonu ẹgbàdú omenekilọ yìí a ka di january gidi omi lọ mọmi omi tí ní lọ january mi kí lọ gidi àbí wọn lọ gidi àbí lọ èṣe dẹ oyè àmì èṣe ọwẹ ẹ má ti ṣe tọ ìgbòmí ni so amma gane laifin maka yi ya kadu sana barkihi elumi gidai kyawa na kujali sana barkihi elika kini o oh, mamanya kyale hundu yi ibope yadhhabu bil absar kya ba mun ma yuba ne yufa na kyale hundu yi subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu